ní tó máa bá àlàyé lọ àwọn àlejò mi tí wọ́n bẹ pẹ̀lú mi àwọn náà ni àwọn fadilatu sheikh al-ustaz abdulrazak hasan ejibo abu abdullah السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما أستاذني أبوي بتي أفكر بوا أبوي وكبوا الله لهم يني أويه نوري òun náà ní nǹkan tá a pè ní ẹbọ tí wọn bá jẹun tó gbàgbọ́ yé ẹ̀sìn yóò rí pé àgbọ́yé ẹbọ ọ̀wọ́n ní àwùjọ ààyè àwọn èèyàn gbà pé kéèyàn forí kalẹ̀ fún òòṣà ní lọ di ọbàtálá kéèyàn lọ di ọ̀ṣun kéèyàn lọ sí ògún bí náà ní í jẹbọ so àwọn kan mìíràn ń bẹ tó ṣe pé tí wọn bá ń ka tíra tí ń ka alukoran tí ń ka hadith anabi sallallahu alayhi wa sallam yóò rí pé ẹbọ lélẹyìn náà táwọn èèyàn sì mọ̀ so bẹ́ẹ̀ sì ni àdánwò ńláńlá ni ṣẹ̀dákùn ustaz wa àlàyé nípa nǹkan tí ń jẹ ẹbọ nínú Islam náà ni a fẹ́ kí ẹ bá wa ṣe ní àlàyé àti àwọn bí ó ṣe ṣe pàtàkì kéèyàn ó dẹ́bọ̀ mà sàwọn e, e, e, ewu tí ń bẹ nídìí ẹbọ torí pé àfáà mi ń bẹ yóò máa ṣèyàn ara gan kódà yóò máa sọ̀rọ̀ lẹ́nu ẹ jẹ́ kí n rọra fún yín lápèjúwe kan ọ̀rọ̀ kan bẹ tó gbajúmọ̀ ẹni wọ́n mọ̀ ní nahnu billahi izzuna la kullu man rama dhullana hasbunallahu wa nabi ẹwù ẹwù ẹwù ọ̀rọ̀ gbẹ̀yìn hasbunallahu wa nabi ọlọ́run ó tó àwọn ànábì ó tó àwọn a'udhu billah ànábì ètò yàn sọlẹ́fì mọ̀ pé àwọn èèyàn àtàfà gan nílùú yìí wọn mọ ti ń jẹ́bọ̀ so ustaz dákùnrin kọ́lọ́n kó bá ṣàánú kó bá ẹ sàlàyé rẹ̀ fáwọn èèyàn. alhamdulillah wasalaatu wasalaam ala rasulihi nabiyil karim wa ala alihi wa sahbihi. والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرجو فون الله با عليكم إكي الله با أتي يا جنجة الله با كما با سواجو النبي صلى الله عليه وسلم àti àwọn aráalé ànábì sallallahu alayhi wa sallam àtàwọn sahaba àti gbogbo olùrìnàjò ànábì sallallahu alayhi wa sallam ila qiyami sa'a títí dẹjọ́ gbọdọ̀ kíyàmà a kí gbogbo àwọn olùgbọ́ wa nílé níbi tí ó ń kálukú wa wà a wà nínú mọ́tò ni a wà ní oko ni a nílé ni a níbi iṣẹ́ ni gbogbo ibi tí ó ń kálukú láǹfààní láti wà láti máa gbọ́ wa báyìí a kí wa kú a òǹgbẹ Ramadan tí a wà yìí abẹ́lẹ́wọ̀n bá lékelá kí ọlọ́run bá kí ó gba ní ìbáàdà ní ẹwẹ́ nìkọ̀ọ̀kan wa abẹ́lẹ́wọ̀n bá kọ́lọ́run bá kí àwùjọ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ní ilé ayé wàlálà ilaha illallah wàlálà hawla wàlá quwwata illa billah ẹlẹ́lì tí àwọn ní kí adìjọ gbéyẹ̀wò kí a tàmálẹ̀ sí gẹ́gẹ́ bí àwọn fadilatul ustaz sheikh Abdul Fattah Zarumi gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé síwájú eléyìí tó ní kádìjọ gbéyẹ̀wò láàrin ara wa kí a tàn mọ́lẹ̀ sí òun náà ni àmọ̀fòhùmù shirk kí ni àgbọ́yé ẹbọ níbàámu sí alukur'anul karim àti àti sunna nabi sallallahu alayhi wa sallam ibadallah ọ̀rọ̀ nípa ashirk ọ̀rọ̀ kan ni tó jẹ́ sí wípé àwọn èèyàn sí àsìgbọ́ rẹ̀ ní àwùjọ wa yìí àìgbàgbọ́yé shirk òun ló fà ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a pẹ̀rọ wa ní mùsùlùmí ní àwùjọ yìí ààlà kúrò níbi ẹbọ ààlà kúrò níbi shirk kò sí nǹkan tó fà á nítorí pé àwọn tí ó yẹ kán ṣàlàyé nǹkan tó ń pè ní shirk fún wa àwọn gan ẹbọ kúrò nínú ọ̀rọ̀ wọn àwọn gan wọ́n ń fi ẹbọ wọ́n fi ń wọ́n fi ń ṣe ẹran wọ́n fi ẹbọ wọ́n fi ń dẹ́rù bà àwọn èèyàn wọ́n ń pe àwọn èèyàn lọ síbi ẹbọ eléyìí báyìí ló jẹ́ nǹkan tí ọ̀rọ̀ ẹbọ tí ó fi jẹ́ nǹkan tó rújú láwùjọ wa tí ọ̀rọ̀ yìí sì fi jẹ́ ọ̀rọ̀ tí ó lágbára láwùjọ wa torí pé àwọn tó yẹ kí wọ́n ṣàlàyé ẹ̀ gan àwọn náà tẹ̀rí sínú ẹ̀ iyadan billah so kọ́lọ́n bá àlékẹ́lá kọ́ sọ wa kún bí irú nǹkan báyìí. ash-shirku ibadallah nǹkan tó ń pè ní shirk òun náà ni sarful ibadati li ghayrillah òun náà ni ká mú ibada ká gbé fún ẹlòmíì yàtọ̀ fún Ọlọ́run bá kẹ́nẹ́ pè ní ibada òun náà ni ìjọsìn ẹ̀sìn ẹ̀sìn ká gbé ẹ̀sìn fún ẹlòmíì yàtọ̀ fún Ọlọ́run nǹkan tó ń pè ní shirk nìyẹn eléyìí báyìí yóò ajẹ́ pé yóò bùkátà kí ni àkágbàgbọ́ yìí kí náà ń pè ní àìbáàdà kí náà ń pè ní ẹ̀sìn kí náà ń pè ní ìjọsìn. ìjọsìn ìgbà tí a fáwa alimam ibn taymiya rahimahullahu ta'ala tí wọ́n ń ṣàlàyé wọ́n ní al-ibadatu ismun jami' li ma yuhibbuhu Allahu wa yarda min aqwal wal-af'al al wal-batinah sheikul islam ibn taymiya rahmaulahu ta'ala wọ́n ní nǹkan tán pè ní ibada òun náà ni ismun orúkọ kan ni tá a bá sọ pé ibada orúkọ kan la dá orúkọ kan ni a pè lẹ́nu jami'u likulli ma yuhibbuhu allahu wa yarda ó kọ yìí wá kó sínú gbogbo tí ọlọ́run bá àlékẹ́ láti ó nífẹ̀ẹ́ sí tọ́lọ́run bá àlékẹ́ láti yọ́nú sí likulli ma yuhibbuhu allahu wa yarda ọlọ́run gbogbo tọ́lọ́run bá àlékẹ́ láti nífẹ̀ẹ́ sí tọ́lọ́run bá yọ́nú sí minal aqwal bẹ̀rẹ̀ láti bí àwọn ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu gbogbo àwọn ọ̀rọ̀ tán bá ní ọlọ́run bá nífẹ̀ẹ́ sírú àwọn ọ̀rọ̀ yìí ọlọ́run bá lékẹ́lá yọ́nú sí àwọn ọ̀rọ̀ yìí kí ẹ máa sọ irú ọ̀rọ̀ báyẹn àìbáàdà la fi ń ṣe àfi ń jọ́sìn fọlọ́run bá ní téèyàn bá ń sọ. wal afaal àti gbogbo àwọn iṣẹ́ tá ń ṣe pẹ̀lú oríkèéríkèé ara wa gbogbo àwọn iṣẹ́ yìí tán bá ti pọ́ ọlọ́run bá lékẹ́lá ni ìjọ́sìn ni ẹ̀sìn ni ọjọ́ lè tọ́ hàn tí gbogbo èèyàn rí ni tá a lè mọ̀ ni wàlbáàtìnà àbọ̀jẹ́ lè tọ́ pamọ́ ni gbogbo nǹkan tó ń pè ní ìbáàdà lílé báyìí. Hmm. now anuwawul ìbáàdà kí wá ní àwọn ìran ìbáàdà tán láti gbọ́yé torí kásáré tètè ìyẹn àwọn ọbẹ̀ so nínú ẹ̀ òun náà ni àdùá àdùá àdùá ṣíṣe hmm. so eléyìí báyìí nínú àwọn ìran ìbáàdà ni gbogbo ẹnikẹ́ni tí bá ń pe ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba irú ẹni báyìí fakọ̀dé ashraka ma'a Allahi ghayrahu irú ẹni báyìí ó ti pa nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run bá nìyẹn hmm. so irú ẹni báyìí ó ti ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run bá nìyẹn ó ti wá orogún fọ́lọ́run bá nìyẹn so yíba nísìn so inú ìbáàdà ni àdúrà hùwà àdúrà ṣíṣe a gbọ́dọ̀ pé ẹlòmíì yàtọ̀ fún Ọlọ́run bá hmm. so ká kíyèsí eléyìí báyìí dáadáa ó wọ́pọ̀ láwùjọ wa gan hmm so ló fi jẹ́ sí pé gbogbo àwọn àdúrà tó bá ń fún wa ibadallah ẹ jẹ́ kí a máa wo àwọn àdúrà yìí dáadáa tá a bá ti lè rí yá gbogbo kan tó bá tẹ̀lé tí ìbá ti so kan náà ba ẹbọ là ń ṣe. Hmm. yá nítorí pé yá lọ́dọ̀ àwọn alárúbáwá harfu nìdá ni harfu tá a máa fi ń pè yàn ni tá a máa fi ń pèpè ni. Hmm. orúkọ tó bá tẹ̀lé náà ń pè ní almunada ní ń pè nìyẹn ẹni tí ń pè yàn gẹ́gẹ́ náà ń pè ní almunadi ẹni tí ń tó bá ti wá lè jẹ́ pẹ̀lú mí ìyàtọ̀ fún ọlọ́run ọba ni ṣírkì nìyẹn hmm. ẹbọ nìyẹn so eléyìí tí wọ́n sọ pé ká sọ pé ya sheikhu abdulkadiri aljeilani hmm, agithni eléyìí báyìí ẹbọ ni hmm. pé ìrẹ sheikh abdulkadir aljeilani yọmí kùnú wàhálà tí mo wà yìí agithni eléyìí báyìí ẹbọ ni nítorí pé ìdálẹ́yìn ọlọ́run ọba là ń pè yìí so yìí bá nísìnyí so a. Uh, àbí ó kọ míì náà la mú bẹnu nínú àwọn orúkọ tí nínú àwọn orúkọ èèyàn tó pàtàkì lọ́dọ̀ wa tá a rí sèyàn ńláńlá mm. kò bá wa nẹ́bí ọlọ́run bá ní kò bá já nẹ́bí Ìsá lèyàn ń pè ní kò bá já nẹ́bí anẹ́bí sallallahu alaihi wasallam lèyàn ń pè ní kò bá já Uzairu lèyàn ń pè ní gbogbo àwọn eléyìí báyìí tán já nẹ́bí ọlọ́run bá téèyàn bá fi lè pè wọ́n lẹ́yìn ọlọ́run bá ẹbọ ni kò bá sì já àwọn màláìkà lèyàn ń pè bẹ́ẹ̀ ni kò bá jẹ́ àwọn àlìjànú lèyàn ń pè bẹ́ẹ̀ ni kò bá nǹkan bọ̀rọ̀ gidi lèyàn ń pè téèyàn bá dá sí lè pè nǹkan kan míì lẹ́yìn ọlọ́run bá wípé kó ṣe oore kan fóun àbí kó yọ òun kó nu wàhálà kan lẹ́ni tí ò sí pẹ̀lú ẹ lẹ́ni tí ò lè gbọ́ ẹ lẹ́ni tí ò ní kápá lórí tí tó oníkọ̀ràn ọlọ́wọ́ lé lórí ẹ jẹ́ pé yẹn ń pe òkú nísìnyí ẹ̀bọ ni so eléyìí bá ń sìn eléyìí bá láwùjọ wa gan tó yẹ sí pé kódà tí àwọn èèyàn bá kọsẹ̀ láwùjọ wa lónìí ya Rasulullah hmm. ọ̀rọ̀ tawhidu làwọn èèyàn pè hmm, hmm. ustaz ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa làwọn èèyàn pè wallahi ọ̀rọ̀ ẹ̀bọ̀ ni kódà pé ah masha Allah ẹlẹ́sìn ni ah, ah wallahi wallahi ah, àwọn èèyàn wọn lẹ́sìn púpọ̀ àwọn bàbá àwọn bàbá àwọn aláàjì wọn lẹ́sìn púpọ̀ eléyìí báyìí wallahi kì í sẹ́sìn ṣírkì ni kí wọ́n sọ pé ya Rasulullah kí nǹkan bọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ kan ni ya Rasulullah subhanallah àbí èèyàn kú ya Rasulullah àwọn èèyàn tún wá káwọ́ lé pé ya eléyìí báyìí wàláhì ẹbọ ni mm-hmm. so a gbọ́dọ̀ gbọ́ yìí dáadáa nínú dùá nìyẹn bákan náà nínú rẹ̀ ẹbọ náà òun náà ni azabhu mm. ìmọ̀ pa ẹran ìmọ̀ pa nǹkan fún nǹkan mi yàtọ̀ fọlọ́wọ́n ba azabhu ìbáàdà ni ọlọ́wọ́n ba la gbọ́dọ̀ mọ̀ pa nǹkan fún mm. tá a bá ti lè pa nǹkan fún nǹkan mi yàtọ̀ fún ọlọ́wọ́n ba ọjà àlìjẹ̀nu la pa fún ni o mm. ọjẹ́ àwọn ànẹ́bí ọlọ́run bá la pa fún ni ọjẹ́ ibi sàárè la lọ pa sí ni o tó jẹ́ sí pé nǹkan yẹn ẹ̀dá yẹn la pa nǹkan yẹn fún ẹbọ nìyẹn bóyá àfi ń wá orí lọ́dọ̀ rẹ̀ ni o àbí àfi ń wá kó ti aburú kan jìnnà sí wa ni o àbí àfi ń páyà pé tí àbá ṣerú nǹkan báyìí fún un ó ní aburú kan tí ó fi kàn wá tí àbí àbáyé hmm. subhanallah hmm. eléyìí báyìí gbogbo àwọn eléyìí báyìí ìran ẹbọ ni jamaa àbí apá fáwọn àgbàlagbà ni hmm. oúnjẹ àwọn àgbà nù ìpèsè àwọn àgbà nù ẹrù àwọn àgbà nìyẹn a'udhu billah so àbí gàrí tíra so yíba nísìnyí eléyìí wọ́pọ̀ láwùjọ wa gan ó wọ́pọ̀ láàrin àwọn aláàfà hmm. wọ́n sọ pé àsọ̀rọ̀ ta fẹ́ fún yìí àdúrà ta fẹ́ fún yìí èyí ké lásán o èyí ṣe lásán torí pé bẹ́ẹ̀ bá ṣe lásán bẹ́ẹ̀ bá tàjẹ́lẹ̀ ẹ̀ máa gbẹ́ ni hmm. islam kọ́ lélẹ́yìí jama wàláhi rahim islam kọ́ lélẹ́yìí eléyìí anabi sallallahu alaihi wasallam ọkọ wa ládùúà kan tí èsì àdúrà gbẹrẹ fún anabi ó sọ pé bíyẹn bá ṣàdúrà kan yóò máa gbẹ dákun gbà tá a láfẹ́ bẹ́ lọ́hùn tó yẹ tó wá máa gbẹ níbi pé ń bẹ ìyẹn tó ń bẹ dáràn ọlọ́run má ṣàánú wa láwùjọ wa fa ẹ wo ibi táyì mọ̀ kan ibi tó gadé hmm. so ibà nísìnyí so wọ́n wà ní ẹ̀ta jẹ́lẹ̀ hmm. wọ́n ní ẹ̀ta jẹ́lẹ̀ ẹ̀ mọ̀ pálí jẹ̀nu wọn náà ní ẹ fún ni àrìjẹ̀nu ni so má jẹ́ mọ́tà àrìjẹ̀nu gbé fún wọn nìyẹn hmm. pé àrìjẹ̀nu ni fẹ́ mú jẹ so ibà nísìnyí so gbogbo orú àwọn nǹkan báyìí jẹ̀mọ́ àìjẹ́ ká jìnà sí ìran ẹ ni so ibà nísìnyí nínú zabhu nìyẹn bákan náà nínú ẹ̀ onáìlà isti'ana ká máa wáyà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀dá lórí nǹkan tẹ́dá òní kápá lé lórí ẹ̀ ká máa wáyà lọ́wọ́ lọ́dọ̀ yẹn pé kó fún yẹn lọ́mọ wàlọ́ọ̀hì ẹbọ ni káma wá lọ sọ́dọ̀ yẹn bí kó fún yẹn lálàáfíà ẹbọ ni èèyàn ò lè fún yẹn lálàáfíà èèyàn lè tọ́jú yẹn ni hmm. ọlọ́run ọba ni máa ń fún yẹn lálàáfíà ṣùgbọ́n a lè tọ́jú yẹn pé àtàbá lo kíní fún à ń sì tọ́jú ẹ̀ kọ́lọ́run ọba àdékẹ́lá lè kó lè lo sàgán yẹn ní sábàbí fún àlàáfíà rẹ̀ káma wá àlàáfíà lọ sọ́dọ̀ yẹn káma wá rìsìkì lọ sọ́dọ̀ yẹn tó yẹ bá ní sìn yìí so gbogbo orú àwọn nǹkan báyìí isti'ana ni ẹbọ ni àti ẹ̀ ti wúyin nínú sọ́rọ́tò nínú sọ́rọ́tò fatiha pé iyyaka na'budu wa iyyaka nasta'in èrè ọlọ́run ọba nìkan ṣe ibà ní sọ pé taqdimul ma'mul lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀ yufidul hasr ní tó ń túmọ̀ sí ni pé nǹkan tí bá ń bọ̀ lẹ́yìn yẹn nìkan iná ni nǹkan náà la fẹ́ gbé nǹkan yẹn fún so la fi qaddama al-ma'mul ó yẹ báyìí nísìn iyyaka na'budu ìrẹ́ ọlọ́run ọba nìkan láàmà sìn láàmà jọ́sìn fún ìwọ nìkan láàmà wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run ọba nìkan láti máa wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ al-isti'ana ibadallah kéèyàn máa wá lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba ẹbọ ni nínú ẹ̀ ni al-istighatha ká máa wáyé pé kéèyàn ká kó yọ wá nu wàhálà inú ọ̀páyé kékeré inú inú inú dààmú so yí báyìí nísìnyí wà ẹbọ ni tó bá jẹ́ pé àbá ń wá sọ́dọ̀ èèyàn yàtọ̀ fún ọlọ́run ọba lórí nǹkan tẹ́dá ò ní kápá lórí ẹ̀ ẹbọ nìyẹn so yí nísìnyí jamaa al ká máa wá nǹkan láti fi sọ́ra wa yàtọ̀ fún ọlọ́run ọba ká wá gbẹ́mi lé pé nǹkan yẹn ni ó sọ wa bọ́ yẹlé ta so kẹ́nu ọ̀nà ni àbẹ́lẹ̀ ta so kọ́run mọ́tò àbẹ́lẹ̀ ta so kọ́yàn ọ̀kadà àwọn ẹlòmíì àti ẹ̀ máa lẹ fọ́tò ṣéwù wọn hmm, wọ́n lọ fọ́tò ṣéwù wọn mara mọ́tò àbí kán lẹ mẹ́nu ọ̀nà lánìyàn yí pé lóde wọn gbà tí fọ́tò yìí bá ṣe ń bẹ́ńbẹ́ o sùtá kan ò ní sà wọn wallahi ẹbọ ni àbórí ọmọ wọlé ẹbọ lélẹ́ ìbá ìjẹ̀mọ́ à gbogbo àwọn nǹkan wọ̀nyí àtàǹpè hmm. lẹ́sìn fún wa wallahi anabi sallallahu alaihi wasallam ntí ọlọ́wọ́n bá àlékẹ́lá náà anabi àtàwọn anabi tó ti ṣáájú ẹ̀ tọ́lù nìkan wá parí lélẹ́yìí walaqad ba'athna fi kulli ummati rasula àní ibudu allaha wajtanibu at-taghut so gbogbo àwọn nǹkan wọ̀nyí tawaghit ni wọ́n kọ́lọ́n bá kó sànù wa so ibà ní sìn ọlọ́run bá ní walaqad ba'athna fi kulli ummati rasula ọlọ́run búra torí pé láàmú tó wà ń bẹ yẹn muwatta'atun lil qasam so ìbúra wà ń bẹ báyẹn ọlọ́run bá ní èmi ọlọ́run bá ń búra ní pàápàá wípé laqad ba'athna fi kulli ummati rasula gbogbo àlùmọ̀ pátápátá kò sí ìjọ kan tí ọlọ́run bá ní ìkẹlẹ́ ògbódìjẹ́ sí nítorí kí ni àní ìbúdúlọ́ha wàjítẹ́nìbù tọ̀húd ò ní pé àní ìbúdúlọ́ pé kẹ ẹlọ́mọ pé wọ́n sì rí pé ká máa jọ́sìn fún ọlọ́wọ́n ọba nìkan wàjítẹ́nìbù tọ̀húd ká sì jìnà sí gbogbo nǹkan tí àwọn èèyàn jọ́sìn fún ọlọ́wọ́n ọba so yí báyìí nísìnyí so nínú àwọn inú àwọn ọ̀nà tọ̀wárìd òun náà ni manu ibida wàhùwà rọ́ọ̀bù gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ń sìn tó sì yọnu sí ká máa sìn wọn tó ń gán pèpè sí ká jọ́sìn fún gbà tó wà ní ayé tá bá ń sìn lẹ́yìn tó kú tán wà lọ́ọ̀yì tọ̀húùtì ni ó ti sọ kalẹ̀ so yíba ní sìn tọ́gùtì ni hmm. òòṣà ni so sa tọ ẹhẹ fi jannatil khuldi ẹ gbogbo ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ mi ẹni tó bá rí mi hmm. yóò wà nù àlìjánná hmm. tí ó máa gbébẹ̀ lọ gbére eh, a'udhu billah a'udhu billah eléyìí báyìí wàláhì ọ̀rọ̀ tí ò dáa ni nítorí pé anabi sallallahu alaihi wasallam a rí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ anabi a àwọn tí wọ́n rí sójú tó ń ti bẹ́ẹ̀ wọn sínú àlìjánná Abu ó rí anabi ó sì nífẹ̀ẹ́ anabi so ànábì ó nífẹ̀ẹ́ ànábì so kódà tí a rí orin tó kọ gan nípa wípé tí ì bá sojú tì ní wàláwùlà màláàmà hm, tí wàláwùlà màláàmà aw hadhara masabba lawajadtani bidhalika sam'an mubina tí ì bá ṣe wípé mò ń bẹ̀rù páwọn èèyàn máa bú mi ni tí ì bá ṣe wípé mò ń bẹ̀rù páwọn èèyàn máa yẹ̀yẹ́ mi ni àwọn alẹ́sìn ẹ̀sìn ọmọ rẹ̀ ṣe ẹ̀yìn nìkan ọ bá rí mi gan tẹ́mi gan máma tẹ̀lé sẹ̀rẹ̀ ànábì sallallahu torí ìfẹ́ irú ìfẹ́ ni wallahi lan yasilu bijam'ihim hatta uwassada fi turabi dafina ó ní wàláhì gbogbo wọn pátápátá gbogbo àwọn kèfèrí wọn lè dọ́dọ̀ rẹ gbogbo wọn sì pọ̀ tó ká kóra wọn jọ títí ó dìgbà ìmọ̀ dáàbò bo ni àfìgbà tí n bá wọlé ọlọ́sàn nìkan ni mo tó lè lágbára lóyìn yìí mọ́ àmọ́ tí sì ń bẹ láyé àwọn wọ̀nyí ni wọ́n nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam so ibà nísìnyí kálọ̀ wọnú sọ̀yẹ́ Bukhari ahwanu ahli adaba ah, wọ́n jẹ́ kó Abdullahi bin Abbas jẹ́ kó so yíba ní sìn ahwanu alinari adaba so kí láìfà lọ́bẹ̀ ni pé kéèyàn kan wá sọ pé ntọ́ba rí òun sójú hmm, àbẹ́ ntọ́ba nífẹ̀ẹ́ òun yọ ma wà nínú àlìjẹ́nà lọ gbére ni ah hmm. wàláhì eh, ah ọ̀rọ̀ burúkú lélẹ̀ ẹ̀ wà má yóò dirik kí ni nǹkan tó fi mọ̀ ọ́ bẹ́ẹ̀ ìwọ gan sí ọmọ àlìjẹ́nà ni ọ́ ni hmm. eh, ta ló sọ fún ọ pọ́ ma nítorí pé ẹni tó bá sọ báyẹn ń tí ń sọ fún wa nípa ọmọ àlìjẹ́nà ló àbí nígbà bí yẹn bá rí yẹn lásán tọ́dọ̀ ọmọ àlìjẹ́nà bí yẹn nífẹ̀ẹ́ yẹn òun wá ń kọ́ òun tá a rí ń kọ́ subhanahu ó ń gẹ àwọn òzòbìlà ẹ ti ẹ wúru àwọn ọ̀rọ̀ burúkú báwọn yìí so yìí báyìí nìyí ẹ jẹ́ ká sọ́ra àwa mùsùlùmí fún gbogbo orú àwọn ọ̀rọ̀ yìí báyìí fún gbogbo àwọn nǹkan báyìí ẹbọ ni jamaa nínú àwọn ìran ẹbọ nínú àwọn ìran ẹbọ òun náà ni alkhawfu wa ká máa bẹ̀rù nǹkan mí yàtọ̀ fọlọ́wọn bá pé á ah, wọn wulẹ̀ pa ọ́ dànù hmm. ah, ẹ̀yàn ọmọ yìí ah, Ìlọrin burú ju bẹ́ẹ̀ Ìlọrin ọgbà bẹ́ẹ̀ Mm. wọ́n sàṣeyẹ wọ́n sàlábà rẹ̀ gbogbo eléyìí báyìí wàláyé ìhàlẹ̀ lásán ni kò sí tẹ́nìkan lè fẹ́ nìkan ṣe ẹbọ mm. ni ọlọ́run nìkan lágbọ́dọ̀ máa bẹ̀rù bí yẹn bá bẹ̀rù pé ẹnìkan ó fa ààrẹ kan òun ẹnìkan ta òun lọ́sì ẹnìkan pa òun ẹnìkan gba ya lọ́wọ́ òun ẹnìkan gbaṣẹ́ lọ́wọ́ òun kò ní jẹ́ kí ó àwọn lálùbáríkà ẹnìkan yà lùbáríkà rẹ̀ mm. àjọ lùbáríkà rẹ̀ eh, ẹ̀yọ́mọ̀ ah, yẹ ẹ gbogbo wa ń tọrọ àlùbáríkà ni ìwọ kó fún o níbo wọn tó o bá fún yẹn ò lè gbà lọ́wọ́ ẹ̀ pàtí <laughs> èsè dúkìá rẹ tó wàá gbé àlùbáríkà rẹ lọ́wọ́ rẹ gbà ìwọ ló gbé fún ni. Hmm. so ibà ní gbogbo orú àwọn nǹkan báwọn yìí hmm. wàláyé tá a fi ń sin yàn gbà yìí wàláyé jama ìjà jáwọ́ kó mbẹ kó da wàláyé hmm. ẹ bọ́ ni so ibà ní sin yìí so ẹ jẹ́ ká jáwọ́ kó mbẹ nínú rẹ bọ́ yìí ẹ̀dá àdàlọ́ ẹ jẹ́ kí n rọra tún gbé sẹ́gbẹ̀ẹ́ díẹ̀ àwọn ìrìn ẹbọ tá a sọ yìí so ibà nísìnyí níbi olùhíyà nìyẹn níbi ọ̀rọ̀ ìbáàdà nìyẹn àwọn èèyàn tó ń ṣẹbọ níbi rùbùbíyà tó yẹ pé àwọn ìjọ tẹni sa àwọn ìjọ ànábì tó ń làkú ń bẹ táwọn èṣe wọn tó ń ṣe níbi rùbùbíyà hmm. kò subhanallah eré ibà ìjẹ nǹkan tó bani ń jẹ púpọ̀ àwọn èèyàn ń ṣẹbọ nínú nínú asma wa sifat hmm. nínú àwọn orúkọ Ọlọ́run Ọba àtàwọn òrìyàn Ọlọ́run Ọba ọ̀nà wo làwọn èèyàn ń gbà ṣẹbọ nínú olùhíyà hmm. òun ni ìdíyàhù ilmi al ìdíyàhù ilmi al-ghaib àmàmà kọ̀kọ̀ àmà tí lọ́la àmà àmà gbogbo ẹ̀ la rí a'udhu billah àmọ́ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú eléyìí báyìí wallahi shirk torí wípé ọlọ́run ọba nìkan ló nímọ̀ nípa rẹ̀ hmm. ọlọ́run ọba nìkan òun náà ló nímọ̀ nípa ìmọ̀ kọ̀kọ̀ ayọ̀ Qur'an wá lórí ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ hmm. tọ́lọ́run ọba nìkan ti ń jẹ́ kó yé wa wípé òun ọlọ́run ọba nìkan lòun nímọ̀ nípa rẹ̀ so hmm. yíba nísìnyí so òun nìkan lòun nímọ̀ nípa ntọ́pamọ́ àti nǹkan so yíba nísìnyí so ìwọ tó ń wo yẹ̀pẹ̀ ìwọ tó ń wo omi ìwọ tó ń wo tẹ̀síbà àwọn ẹlòmíì kùránì làwọn tiẹ̀ tó ń wò la ilaha illallah wọn làwọn kan tó ti dé nísìn kọ̀ǹpútà làwọn ń wò gbogbo tó bá fi ń wò kò bá jẹ́ báyìrò ni wọ́n fi ń wọ́n mm. ẹ̀wọ̀n àwọn ẹlòmíì mọ báyìrò ń mm. wọ́n gan wọn lòun mọ wọn dáadáa kódà ẹlòmíì gbajúmọ̀ sí bàbá oníhẹ̀sábì mm, pé àà ah, ah, àwọn yìí wọn àwọn àà ah, bẹ́ẹ̀ bá nílọrin wa yìí o bẹ́ẹ̀ bá ń wá ọ̀gá oníhẹ̀sábì àwọn ni àwọn òbí ìyẹn gbajúmọ̀ pẹ̀lú iṣẹ́ burúkú wàláhì kò sínú sí àwọn àbíyá Allah Mm. kò sínú sí àwọn ànábì ọlọ́run ọba mm. Mm, àwọn ànábì ọlọ́run ọba kò kí ń ṣe kò tí yé báyìí sìn so ló fi jẹ́ sí pé ẹ jẹ́ kí n sáré gbé àyàdí méjì yẹ̀ wò lórí ọ̀rọ̀ tí a ń sọ yìí kálí ìbámu yìí pé ọlọ́run àríkẹ́lá gan pa àwọn ànábì láṣẹ láti máa jẹ́ kó yí àlùmọ̀ alakọ̀kọ́ wà nínú suratul an'am aya fifty, ọlọ́ni qul la aqulu lakum indi khaza'inullah eré ànábì máa sọ fún àlùmọ̀ rẹ̀ máa sọ la aqulu lakum indi khaza'inullah sọ fún wọn mi ń sọ fún yín wípé àwọn pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run ọba ọ̀dọ̀ mi lọ́wọ́ àwọn tí mo wá fẹ́ni tó bá wù mí tí n sì máa gbà kó lọ́wọ́ ẹni tó bá wù mí ẹ́ ń sọ fún yín bẹ́ẹ̀ wàlá a'lamul ghaib bẹ́ẹ̀ ni nímọ̀ nípa kọ̀kọ̀ wàlá a'lamul ghaib ìmọ̀ ìmọ̀ kọ̀kọ̀ àyà hmm. Qur'an lè wàlá a'lamul ghaib hmm. ìmọ̀ mọ̀ kọ̀kọ̀ ọlọ́run ní kánábì máa sọ fáwọn èèyàn bẹ́ẹ̀. Hmm. eléyìí báyìí tẹ́ bá tún lọ wọnú suratu Hud ọlọ́run bá sọ fún anábì Nuhu náà kó sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn kí ló sọ ọlọ́run ní wàlá aqulu lakum indi khaza'inullah eré ànábì máa sọ fún irúhùn sọ fún àwọn ìjọ rẹ̀ pé ìyìn sọ fún yín pé ọ̀rọ̀ Ọlọ́run ọba ọwọ́ mi lọ́wọ́ o hmm. tẹmu wá ní gbogbo ẹni tó bá ti tẹ̀lé mi gbọ́dọ̀ lówó lọ́wọ́ ni ó hmm. níláárí ni àṣeṣe sún náà ni wọ́n ń ṣe ni wọ́n ń pọn lásọ hmm. ẹṣẹ sílámù náà ni wọ́n ní ká máa rún pa káàkiri ohun irọ́ ni ìyún ọ̀tọ̀ lárísìkí ọ̀tọ̀ ni kíní kì í ṣe àwọn tí èsè sún náà rún pa káàkiri àjọ ń gbàdúgbò ká má wulẹ̀ fi yún ká má fi dẹ́rù bara wa. wàlá aqul Hmm. ìmọ̀ ìmọ̀ kọ̀kọ̀ so gbogbo àwọn ànábì ọlọ́run ọba lélẹ̀ báyìí àfẹ́lẹ́ hmm. ìtọ́lọ́wọ́n bá àdékẹ́lá bá fi hàn wọ́n kí wọ́n mọ̀ ló fi jẹ́ pé ìyàtọ̀ tó wà láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn agbígbá ni pé ẹ lérí káwọn èèyàn máa kálámàrí wọn lọ sọ́rọ̀ àwọn ànábì ọlọ́run kẹ̀dá kan wà wò láìláì wọn èèwò wọn èèwò ẹ afẹ ṣe ṣe sa ṣe kọfẹ ṣe ṣe yọ da ẹ ṣe ṣe yóò rí ilé ọkọ gbé ṣe ṣe ra wọn bára wọn mú eh. ọfẹ ọmọ ọmọ ọfẹ ṣiṣẹ ẹdákun ṣe ṣe ṣe ṣe ṣe tọ́ yíyàn wá látòdì ọ̀run ni bóòlù yẹn ti mọ̀ yún ṣéèkì hmm. bóòlù yẹn ti bóòlù yẹn ti mọ̀ yẹn hmm. kọ́lọ́n ba kó sànù wa kò sínú sí àwọn anábì ọlọ́run ba àwọn kan yìí sì lọ bá wọn fúru àwọn àlámọ̀dé báyìí hmm. so abẹ́ lọ́wọ́n ba ìlékẹ́lá kọ́lọ́n kó sànù wa so eléyìí báyìí òun ni ní ṣókí nípa àgbóyè ẹbọ. ìjọkùnrin lọ fẹ́ràn bí tẹ́ ti parí ní ti wọn kí n lọ lè ń bá àwọn ẹni ọlọ́run hmm. àwọn ànábì àwọn làgbà gbogbo àwọn ẹni ọlọ́run ẹnìkan kí n lọ lè bá wọn pé wọ́n fẹ́ wá wòṣẹ́ wọ́n hmm. fẹ́ wá sí báyìí sọ náà ni kí gbogbo àwa tí àjòkó eh, tó pé irú nǹkan bá kírun hmm. ká kì í síra wa pẹ̀lú ọ̀rọ̀ yìí o tọ bísí láì tààlà ń fi fóònù lẹ̀ tí a lè pè wọlé so àmọ́ kó tó di pé a máa rí àwọn kọ́ọ̀lù so tí a bá ti ń rí a máa fún àwọn ìbéèrè ẹ má sọ fún ẹ gbádùn wa tọrọ lọ́hùn ẹ̀yà gbádùn yín àsìkíní kan ẹ̀tàn jẹ́ hmm. náà nìyẹn o mọ́tàn wa so ẹni tí wọ́n bá ti ń tàn jẹ́ ni kí agbádùn rẹ̀ agbádùn rẹ̀ rọ in tó bá nídìí tó bá rú olójú hmm. béèrè so zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine tó bá yà máa fi nọ́mbà àwọn ustaz wálẹ̀ àmọ́ ìta fẹ́kẹ̀ pè sí náà ni náà ni mo pè yìí nọ́mbà àwọn ustaz wa Abdulrazak bin Hassan Ejigbo so náà ní zero eight zero sixty two forty three seventy two eighty four máa ń pè zero eight zero sixty two forty three seventy two eighty four so àwa tí a bá fẹ́ ní ìbéèrè àbí àkíyèsí ká pè sí nọ́mbà yìí zero eight one zero thirty three fifty one fifty four nine so kí a pè sí nínú láì tí a la á dà ọ lóhùn ustaz wa so ẹ bóyá kí ẹ gbà àwọn èèyàn nímọ̀ràn nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹbọ yìí sọ nọ́mbà kan ti wọlé ẹ̀yà ẹ má fúláì ṣe dákun ẹ gbé ẹgbẹ́ ẹgbẹ́ kíkẹ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. Naam, assalamu alaikum. Wa alaikum assalam. Naam, alhamdulillah. Naam. ìṣẹ́kùn lè kàrà ọlọ́run bá dorí pẹ́ fún yín ìṣàṣẹ ẹgbọ́n nǹkan tí wọ́n sọ. bẹ́ẹ̀ni. wọ́n ní kí àwọn àfa náà ni wọ́n kún síbi kíní púpọ̀ kọ́lá ẹni tí ò bá ṣe kọ́lá mi kò tí ì ṣe ti ọ̀tọ̀ ni kọ́lá mi tún wọlé ẹjẹ́ kí n tún gbé. wọ́n ní kí á fún ọ nímọ̀ràn ní fáwọn èèyàn nímọ̀ràn náà. aleykum salaam. alhamdulilayi. ni àwọn náà ni àwọn náà ni o tẹ́ ń rí wọn yéé ṣàfà ẹ̀fọ́jì kan tàn yín jẹ so àfà àfà súnà náà máa ń jẹ́ olóko àfà làwọn ìyẹn olóògùn ni ẹ máa pè wọ́n so olóògùn ni ẹ máa pè wọ́n so Allahu a'lam naam okay time wa ti fẹ́ lọ bíi láì tẹ̀lá tí ó bá tún di ní ọjọ́ friday ní aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba ah, alhamdulilayi so a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n pè wọlé ọlọ́run bá àlékelá yóò yọ wá kù nínú àjàgà tí àwọn tí wọ́n ń pera wọn ní àlùfáà yìí tán kó wa sí àwọn àlùfáà yìí tí wọ́n ń pera wọn láàfáà tán kóra wa sí tán kó wa sí yìí eléyìí báyìí ṣe wazifatul ulama eléyìí ṣe sí àwọn àfáà iṣẹ́ àwọn àfáà ni kán kọ́ ọmọ ní kéwú kán ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn kán júwe ọlọ́run bá kán júwe ẹ̀sìn fáwọn èèyàn iṣẹ́ wọn nìyẹn sẹ́rí eléyìí báyìí iṣẹ́ àwọn babaláwo ni àwọn àfáà fẹ́ àìjákì iṣẹ́ máwọn babaláwo lọ́wọ́ ni wọ́n tiẹ̀ ti há ni báyìí ẹ a máa jogun nankali ńlọrin mm. a máa jogun ogun ogun ogun kundi mm. subhanallah gbogbo eléyìí báyìí ẹ jẹ́ ká ṣọ́ra fún wallahi jamaa kò sínú sí àwọn kò sínú sí si ẹni rẹ ẹ lè rínú sí àwọn ànábì Ọlọ́run ba ẹnìkan àwọn ẹnìkìyàn kìyìn lọ́ọ́ bá ànábì Ọlọ́run ba pé kọ́ bá wọn wò sẹ́ mm. ẹ dákun afẹ́fẹ́ abẹ abẹ ṣe ṣe sọmọ yìí ṣe tọ́ba lọlé ọkọ ṣe lé ọkọ yìí se yóò gbé ṣe yóò dùn fún gbogbo eléyìí báyìí wallahi ẹ bọ ni ṣé báyìí nìsín kọ́nà ọba kó sọ wa ń bẹ̀. àwọn òṣàzù wa ni ممكن آه، بقى اوصل لغايه الكوثاز وعبد الرزاق بن حسن يجيبو سو باذن الله تعالى بطل الدنيا جو فرايدي اتوما بايت وادير نصيحه له سو كيلو باكي او شي عليكم اقول يا سنفوا عبد الفتاح سالوني لاني عندك اقول لكم السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم. Rárá o. Sá. Sáwọn àríkù. Sáwọn àríkù. Nẹ́tíwọ̀kì yẹn ò dáa dáadáa. Mi ń gbọ́ yín dáadáa nẹ́tíwọ̀kì. Naam. Thank you ti fi eré ní ìpàdé yẹn mo ló ti fi tó parí ẹnu dídí àwọn tó parí tó kọrin lẹ́nu ẹnu wọn ni o. Assalamu alaikum tila wa kati. Assalamu alaikum. Wa alaikum salam. alaikum. Assalamu alaikum tila wa kati. alaikum salam. Ya ustaz. Ẹ̀rọ. bọ́ọ̀lù tí wọlé ní kọ́ọ̀sì yìí. sọ́wọ́n àdìkùn. wọ́n ní kò sọ́ràn. ẹ̀rọ o. ẹ̀rọ náà. ẹ̀fún yàjú. à ń gbọ́ àwọn kankan bí ẹ sọ níbi ètò tó tán ní sinmi. ok. nígbà ní ẹni tí wàá yẹ ìwé ẹ̀ mọ kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ni pé tí ìgbà tí wàá yẹ àwọn dádì mi ti wà láyé àbí mọ́mì. bẹ́ẹ̀ ni wọ́n wà mọ́mì mi wà láyé ṣùgbọ́n dádì mi ò sí mọ́. Ah, tọ́ kò sẹ́ni tí bàbá rẹ̀ ò ní kú. Ah, kódà mo ṣe ẹkọ tọ náà ni bí bàbá ẹni bá ṣe àní òtọ ní nǹkan ọdá aláwù. ara títọ́ tí ọ̀tọ́ náà náà ti bí kalẹ̀. àìrọ báwo sẹ́wọ́n bí mi ah, ọlọ́run ti kára yóò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báwo sẹ́wọ́n bí mi àìmọye tí òwò jẹ́ bí mi iṣẹ́ pé kán bí mi kọ́ ni wọ́n lọ wò iṣẹ́ pé àti pé bá dádì mi ò dádì mi ò wò iṣẹ́ kan tó fẹ́ mọ́ mi mi ṣá. tó bá jẹ́ pé eh, torí torí torí dádì mi. Eh? ìwọ kọ́ tó bá fẹ́ pe ẹni tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọkọ̀ tó sọ̀rọ̀ kan náà. mi ń gbọ́ tọba fi pẹ̀lú lọ́dọ̀ rẹ eh. tí o ní lóyà fún tó la lè lóyà fún tébù láti pè tébù kan tàbá dàpọ̀. Ah, èyí tí mo sọ ni mo ti ṣàlàyé pé ẹni tó bá jẹ́ zọ ẹni tí ò sí pẹ̀lú yàn tẹ́ ẹ bá lo yá fún un pé ń pè é pé kó nǹkan fún yín ẹ bọ ni ó yàtọ̀ fún pé mò ń pè yàn pé kó wá tó ti yé báyìí sì yìí so ó yàtọ̀ tọ̀ síra wọn tó ti yé nàámi tó fi yàtọ̀ pé. sábàdà yìí ní ni. a ẹ bọ ni bí yẹn bá sọ tó bá sí pé. láti yá eh. nìkan tó wà láti yá làmàwí ṣùgbọ́n o láti mọ pé anabi gan ò pé yá rọ̀ anabi gan ò àwọn sàhábà kan pè wọ́n ah, nígbà tí wọ́n bá wà wàhálà. bàbá ara káàdì máa fi ń padà kí n sọ́lọ́ lọ kí n sọ pàṣẹ́rì hùn kí n pàṣẹ́rì. ẹ ẹ jẹ ẹ tó bá ẹ bá ara káàdì ẹ pè mí ní kí pa